السلام عليكم ورحمة الله وبركاته أسقف ولو وبالا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá kú bá nábi ní àtàwọn aráàlẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ̀lọ́wọ̀n ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsọ̀rọ̀ fàánú ẹ̀yí wa kó láyàtọ̀ kìíyàmà ọlọ́wọ̀n kó sànú wa kíra tá a fi ṣe فقال الفوزان بن مش الفوزان فسكني في عبد الله الفوزان فسكروه آه، اكون ما وان اوران وان قابلني وروي ان شاء الله مسألة هذه و ابي نعم بيناني مثلا على عادية ومئة بعد المئة يقول ما وارا وانا فحق ولا ري اتكار من الفقراء اما جاهلية مولو لانوا اما هو اما تتني ولو بيان توقو اما فجو يبكرا وطنو وبا إذا قلت له كما ناني ولو títí àwọn jàhílíyà àjọ ni títí yẹn ń sinmi lára ẹlòmínà dìsìn wọ́n ti lówó lọ́lọ́dọ̀ tiẹ̀ ẹni àbùkù ni ọ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa wọ bẹ́ẹ̀ ìdìrá olùfukọ́rọ́ ìmọ̀ fojú yẹpẹrẹ wọ àwọn tẹ́lẹ̀kà ní masala ààbíyà ọ̀bàdàn mìíà ọ̀nà ni ẹ̀kọ́nùmá 101 àtà ọmọbi kọ́wọ́lì ọlọ́dọ̀ pé wọ́n ti wá níbi ìsìlámù pé tó bá lọ́kà bá tiẹ̀ ilé àwọn táǹkà yẹn kọ́lọ̀ rẹ̀ àwọn bilal àwọn ẹrú wájà bàbá àwọn jókòó bí kan náà ájú bàbá àwọn tó sáfú tó jùlọ máa kan ìdìká ara ọ̀ àwọn abdullahi masu gbogbo wọn ẹrú ni wọn gbogbo àwọn eléyìí ẹrú ni wọn ẹ̀ẹ́jà ìléyà àwọn ọ̀gá wọn bí bilal ọ̀gá rẹ̀ ní umayya ọ̀rẹ́ umayya ni abu sofiyan ájú máa jókòó papọ̀ ara ọ̀ kò ṣeé ṣe wọ́n ní alikala mi lè wọ́ná nígbà lè wọ́n wà gba islam ọlọ́wọ́n sọ́fà nàbí wa pé sallallahu alaihi wasallam wàlá dátúrú lilladhina yad'una rabbahum bighadati wal ashi ọlọ́wọ́n má sí èsì lé àwọn tí wọ́n ń kọ́lọ́ ọba wọn ní òwúrọ̀ àti ní ìrọ̀lẹ́ má sí èsì lé wọn ọ̀gbọ̀rọ̀ lé wọn àlàyé àárín ìsáàlá irú ẹ̀kọ́ yìí àti kàwé síwájú wọ́n náà yẹ tìrọ̀kọ́nà tìbára àǹbíyà لأن الفقراء هم الذين تبعوهم ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n rúkọ àwọn ẹsẹ̀ mẹ́ẹ̀sì àwọn ẹsẹ̀ àwọn sí pastors àwọn tálíkà àwọn tálíkà ara ọ̀ bóòlù àwọn bóòlù àwọn jẹ́ wájú wọn mùsùlùmí kó mi gbogbo kùtù wá wà mùsùlùmí mùsùlùmí mà jẹ́ agbọ̀dọ̀ fojú di agbọ̀dọ̀ kó yé rẹ̀ náà rẹ̀ náà rẹ̀. àkàlù anúmìnira ọ̀tàbí ó kàlà àrùdàlóòn wọ́n ti wá gbé àá wọ́n náà ti lè dùkọ́ gbọ̀gbọ́ sọ́kàn tálíkà ni wọ́n tẹ̀lé ní ìlọ́fà Abu Sufyan radiyallahu anhu wọ́n wọ́n fi mọ̀nà ọlọ́mọ tí máa ti yìí nígbà tí wọ́n trade fair ní sham tẹ́lẹ̀ pé Hercules ni gómìnà tí wọ́n rẹ̀ ìgbà yín lẹ́tà lẹ́dìí Islam lọ́dọ̀ ọ̀rọ̀ ọba rẹ̀ wọ́n ní ìṣẹ́lá ah, wáyé àwọn aráàlú yẹn ẹ̀kún wà lẹ́yìn ọgbọ́n lè kí àwọn aráàlú yẹn àwọn ará mọ́kàwà tó bá kún ará mọ́kàwà lẹ̀ wọ́n bá ní ẹmẹ nìkan tó kọ anábí ọlọ́ọ̀bà lòun wọ́n ní bẹ́ẹ̀ ni àbúsùyà ni a ah, ọmọ agbólé ti ni ọmọ agbólé bí mi nì wájú kò wájú báyìí ìwọlọ́mọ ń parẹ̀ jù wájú kò wájú báyìí ẹ̀yìn yókù wájú kò lẹ́yìn rẹ̀ kí máa béèrè àwọn questions lọ́wọ́ rẹ̀ tó bá kúrọ́ ẹ̀kànnáwọ́ ni ẹ má sọ̀rọ̀ tó bá ti kúrọ́ ẹ̀kànnáwọ́ ìgbà kúrọ́ ọlọ́pàá nù àbúrò bí i wọn ti fi nínú kéjì àwọn ọ̀rẹ́ yìí àwọn yòókù wà lẹ́yìn rẹ̀ àwọn ọmọkà yòókù wà lẹ́yìn wọn àwọn adúlù àìríkà ló wá ń bèèrè pé ìlọ́wọ́ rẹ̀ pé ẹni tí ń pè rẹ̀ bọ́bà bá rẹ̀ gẹ́láyé ọ̀nà ọ̀rọ̀ yìí ẹjú tó lánàbí ọlọ́wọ́ bá láàrin yìí ẹjú kẹ́kẹ́ sílẹ̀ lánàbí ọlọ́wọ́ bá nílùú yìí rí tó náà wà fẹ́ ṣerú ẹ̀ lọ́rọ̀ àwọn àríwú ẹ̀rí ó gbogbo ọdún kan lájọ wà ó lódé lọ́bẹ̀ kí ní wáyé lẹ́yẹlẹ́ wá béèrè bí èdè lọ tó bí lọ pé táwọn atálìkà wọn tẹ̀lé ni àbáwọn lọ́lá àti àwọn olówó lọ́lá kọ́ tálìkà àwọn bíi bilali àwọn bíi abdullahi bin masoud àwọn bí amábìnrin ìyá àtàwọn ìyá àti àwọn sùmẹ́yà kankan àwọn tàbí àwọn ẹrú wá ní ṣe máa kúrọ́ fún yíyàn tẹ́lẹ̀ Abu Sufyan ní bẹ̀rẹ̀ ló jẹ́ yíyọ sẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń bẹ̀rù àwọn tó wà lẹ́yìn òun wà pé ah Abu Sufyan ní kúrọ́ ẹwọ́ kìkiri kò fẹ́ kó kọ̀ òun wà nínú pé kúrọ́ rí kìkiri nígbà náà kò sí gba ìsìlámù ọlọ́run wa ni kò fúrọ́ fún wa rí àmọ́ àṣàdé nǹkan láìpẹ́ yìí àmà bí ọ̀yẹ́ bí òní yẹ oníbi ìkẹtọ̀ òtún báyìí yìí máa díẹ̀ náà nù bá wọ́n lẹ̀sẹ̀ sílọ̀ ọ̀dẹ̀ bí yà wọ́n lẹ̀ àṣàdé nǹkan láìpẹ́ yìí àmà bí ọ̀yẹ́ àdéhùn bí òní yẹ àdéhùn yẹn wa ni sẹ́ẹ̀ máa já pẹ̀lú ọ̀nà àmà já pẹ̀lú ẹ̀ tó ní máa dí fìtì yẹn bá àwọn èèyàn máa dí ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ wọ́n bèèrè àwọn kọjá ẹ̀sẹ̀ lọ ọwá ni mo bèèrè lọ́ọ̀rẹ́ pé sílẹ̀ bá rẹ̀ ọba ni onílẹ̀ bá rẹ̀ kálíkà ni pé harvard ti bẹ́ẹ̀ sí kó lóbi ṣáà pọ́ pọ́ bá ní bàbá ẹ̀ ìbá ní oyè bàbá ẹ̀ ló fẹ́ jẹ lọ́wọ́ fi dọ́gbọ́n yẹn ọba ní sọba oyè bàbá ẹ̀ kan ló fẹ́ jẹ nù mo bèèrè lọ́ọ̀rẹ́ pé táwọn kálíkà wọn ń tẹ̀lé ni àbáwọn ọlọ́lá ọlọ́wọ́n kálíkà àwọn ẹrú gangan dáàmà àwọn tí mọ́ tẹ́lá wọn lẹ́bí ọlọ́ọ̀bá mi Abu Sufyan tó rògbò ya òun ni rédíà ń bá àǹtí ní kọ́lá ti sẹ́lá lóde ọ wá rí pé inú à ń ni ó ní mo bèèrè lọ́wọ́ rẹ̀ kí n sọ purọ́ fún yín rí oníkò purọ́ fún yín rí ẹni tí kò purọ́ fún máa di fìtì ní yóò di fìtì lọ́wọ́ máa dáhùn àmọ́ ń gbẹ́ ìgbẹ̀yìn lọ́nà ní padà borí tí ẹ bá ṣe pé orí ìgbọ́ wáyé ni ìgbà máa lọ ìgbà tí máa kó bàtà rẹ̀ ìgbà máa kó bàtà rẹ̀ ilé ló ń la ìlápa lọ́kàn Abu Sufyan ní darí láti sáàmì ọdún kìlì bó ti gba ìsìlámù yẹn ọmọ rẹ̀ Muawiya àwọn ti gba ìsìlámù síwájú tiẹ̀ ó di Muawiya ti gba ìsìlámù síwájú àbó bàbá rẹ̀ àbó kò lè fi hàn tó bẹ́ẹ̀ ní yọ ìsìlámù rẹ̀ sí ni ó ti yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ba kálùwà láti àti àmà náà ó ní kálù anúmìnì laka bó láti gbẹ́gbọ́ ẹ̀kọ́ akẹ́lùmọ̀ àrùdàlú nípa àwọn àtàríkà aláì alfukọ́rọ̀ àwọn aláì ní wọn wọ lẹ́bí ní láṣáàánú lẹ́hùn àwọn tó wọn tẹ́lú ọ̀rọ̀ àwọn tó gbé wọn tẹ́yẹ̀ kaláwùjọ àwọn tó tẹ́yẹ̀ kaláwùjọ wọn tẹ́lú ọ̀rọ̀ láwùjọ dini jahiliya gbogbo ẹgbẹ́ ní sisi ìlà ọkùnrin ni sisi jahiliya la tí wọn rí lẹ́yìn nítorí pé kò ló lọ tí wọn rí ìfojú yẹ kúrò èèyàn ju pé àlọ́lá láàrin àwọn èèyàn àà ah, mùsùlùmí rẹ nìyẹn kankan mùsùlùmí rẹ nìyẹn ká pàjù lọ tó jẹ èèyàn gan lásán lọ́la ní lọ́kọ̀ karam ní abúlé ní adam lọ́la ni ọmọ níbi adam lápapọ̀ ọlọ́run ní apọ́nwọlé kọ́lá kò kẹfẹ́ rí ẹni ọ̀wọ́ ní àkànní náà ayé tiẹ̀ ibi wa mùsùlùmí rí ní nìkan kan tó ẹ̀dá àpẹ náà rí ní nìkan kan lọ ó di eyín ìdórí ipò rà bí ìdórí kiri rẹ̀ ó di eyín ata iná tálábù mi nàbí ìsẹ́lẹ̀m alẹ́mìnà àwòlá yàjúlẹ́tìlú máa hùm ìndà ò takabburan bẹ́ẹ̀ pé wọ́n bá rí bí wọ́n sọ́rọ̀ ìpìtò tó bá fẹ́ ká bá tiẹ̀ o bí a sọ káwọn pé àwọn tẹ́lẹ̀ náà máa bá sọ̀rọ̀ kó lásìkò táwọn káà mùsùlùmí àwọn ọlọ́lá máa bá sọ̀rọ̀ lábúrò àní ti bí laga mùsùlùmí àwọn tó ń pọ́n ọba wọn lówùúrọ̀ àti nírọ̀lẹ́ tó ń wojú lọ́wọ́ ọba kò sí ní tọ́ka pẹ̀lú ìṣirò wọn bẹ́yìn náà kò sí ní tọ́ka wọn náà pẹ̀lú ìṣirò kankan ó wà lé wọn ó wá jẹ́kẹ̀ẹ́ náà alábòsí ilé wọn yẹn ẹ wo Abdullahi bin Umm Maktum asaduni kọ́ríkàrí àwọn Quraysh àwọn ọlọ́lá ní àwọn Abu Sufyan náà ní gbogbo gba Islam àwọn Abu gbogbo wọn ti wájú kò sábì Islam àwọn ọlọ́lá àwọn wáni sí wáni àtàbí ìjọba fọkànbalẹ̀ pé àà ìjọba mọ́ orí ìgbà Islam ọkàn ti balẹ̀ nù wọ́n bèèrè bèèrè àti farabalẹ̀ dáwọn lóhun dáwọn lóhun bẹ́ẹ̀ ni Abdullahi bin Abu umm Maksum ayọ̀ ya Muhammad alimni mimma olimta wa Muhammad omi ní tí wọ́n rán kọ́ ẹ̀ àti wà fojú ọlọ́mbà náà bí من عبس وتولى أن جاء الأعمى وما يدريك لعله يذكر أو يذكر فتنفعه ذكرى أما من استغنى فأنت لا تصدى وما عليك أن لا يذكر وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلاها كلا إنها تذكرى بيقولي أبني عبد وأفضل أبقى بيه آه kànjá ọ̀là àmà ń dirí pa fọ́jú wa bọ̀ ọkọ́jú mi wúlò jọ̀wọ́ ilé lọ owó tó rò pé ọlọ́lá nǹkan bí èmi ní kíní èmi ní kíní èmi ní ọlọ́ọ̀bá nǹkan ní ọ annabi muhammad sallallahu alaihi wasallam ó ní abdullahi mas'ud radiyallahu anhu ẹsẹ̀ rẹ̀ kan lọ́dọ̀ ọlọ́ọ̀bá ó tẹ́wọ̀n ju òkè ihò jùlọ ẹgbẹ́ lọ sí àjùbọ̀ lọ sí madina ní ziyara yóò rí òkè ihò tó bí jùlọ wani inna saka abdullahi askar indillahi min jibal ohud ó di yẹwa sọ àgbọ̀dọ̀ rí lẹ́yìn àtọ́ọ̀l musulmi ètò ẹ̀sẹ̀ ní máa gbéraga ó di yẹwa ọlọ́bọ̀sọ̀ ló ń gbéraga ọlọ́ba sanu wọlé ẹ̀dọ́ kẹrọ náà ọ̀tọ́lọ́ ọmọ alayhi sọ́lọ́tù wọ sàlám la kàrà mílẹ̀ bọ́ọ̀lì mín tọ́kọ̀lẹ̀ bí sílẹ̀ bá lé àwọn tálíkà yẹn tó tẹ̀lé ọ̀rọ̀ àwọn olówó ni wọ́n sánú àwọn tó àwọn alábòsí lọ́fàá ànábìsọ̀ sálẹ̀ tó bá wà ń jókòó tí abdullahi bin umar maktum afọ́jú ìbáwá ẹ̀nàbí ọmọ wọn bòrì rẹ̀ tó tẹ̀lẹ̀ ní abdullahi bin báyìí bẹ̀ ìtọ́lọ̀ torí ẹ̀bà mi wíwò ní ẹ̀jọ́lọ̀ torí abdullahi ayẹrẹ ni ayẹrẹ ni ó di wa abdullahi ayẹrẹ ni ọdún ọkọ̀ bá kẹwọn kọ́ bá gẹ̀ wọn lọ́ọ̀bà ọdún kó sánú àwọn náà mẹ́jà jọra wa lójú ọlọ́ọ̀bà ta'ala summa qala ta'ala ọlọ́sọ̀bá pé ذلك فتن بعضهم ببعض wọ́n bẹ́ẹ̀ láti kọ́dọ̀ wọn bá wọn kan yóò kó òun wà ní kòtò ga ẹ̀rọ àwọn ọlọ́lá yẹn gbà mí ọba ti dípò dàrẹ́tọ̀ dípò pé ọ́fíìsì yóò máa sọ̀kalẹ̀ ọmọ abá wọn àtàkì kírun ó ti di ọ̀nà yóò ní káfẹ́ mọ́lọ́ ọdún wáyà ẹni mú bá sọ̀rọ̀ mú ní ẹ̀rẹ́ tẹ̀ kírun ah ó yẹ kí dangerous wọ́n fi wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ kábẹ́tì mi nìyẹn wà náà wọ́n bí kábíyèsí rẹ̀ wà ní ọbí yẹn ìmọ̀ kí ló sọ ní àmọ́ mi máa kí ló dìmọ̀ ní ọ̀nà àà security wise kọ́ bá mú kọ́ bá mú kọ́ bá mú ó di egi lọ́fà láì pé ó ipò tó ń dé òjì dájú ọlọ́ọ̀bà kó sáré kọ̀ọ̀kan ọlọ́ọ̀bà náà kálíkà fẹ́tẹ́nà bábá wọn lè gba bíbáàdì bẹ́ẹ̀ láti kọ́ o bá wọn kan o bá pé àdáwò bá wọn ليقولوا أعاء الله من أن الله عليه من ديننا كما دين يعفي ما ما في وراء كما دين الله سبحانه ولا فلاني وان وعليك الله بآل بالشاكرين بلا ما هو تقولون بك فيقول سلفهم وإذا جاءك الذين يؤمنون بآياتنا في وقوع نبي صلى الله عليه وسلم كما تواتي بعلوه وقل سلام عليكم وقل سلام عليكم ضربكم على نفسه رحمة ولو باتك أقوالكم ما سعنا ويروا الله بني ولو جاوعنا ويروا الله تلو وسعنوا إنه من عمل منكم سؤال سؤال حجبه وابنه بجهالة كلوا إنا بجهالة ثم تاب من بابه غينة بطوبة وعسلها تسدادا فإنه غفور رحيم ولو بضل فرجنا بعد أريك أريكني ولا مزاح فرجي ولا مزاح كيوالو ولو كان فقيرا فأكو من تلو هو كريم عند الله سبحانه وتعالى قول اني هو قول اني اكمل دو دو با ولو كان فقيرا ومن فمن تبع الحق من تلدو ولو كان فقيرا فهو كريم عند الله سبحانه وتعالى إليه لم يعوه هو الذي يستحق أن يقابل مقابلة المعثنة نفسه له في ظله إلينا لو يكاد ما قدير تقلوبي بلا تدع بينا كما بلاي مجكو إن عمر بن الخطاب رضي الله عنه ẹgbẹ́ Umar ibn Khattab òun lè yàtọ̀ bá wà ń jòkó láwọn Abu Sufyan náà tó wà ní àmìrù mìíràn náà Abu Sufyan wà tó súnmọ́ na Bilal bá kókò tó dé ilé a ah, marhaban marhaban sayyiduna a saka o sayyiduna ọgáwà nù ọgáwà lóde ọgáwà náà lọ yọkùnrin ayé tí ní ẹ̀ eh, fà ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ilé ìmọ̀ bí abúdó bí ànú bí a ọ̀rẹ́ mi ni ọ̀gá rẹ̀ ó di ọ̀rẹ́ mi lọ̀gá rẹ̀ kí wọ́n Abubakar tó kábùbọ́kà tó yọkó lókù ẹrú ó di ẹwà àwọn ilé ilẹ̀ kama gbàlá yìí lórí jòkó àwọn ìlànà sáré rọmùsà wọn á mẹ́ mẹ́ni ara dá ní hàk wọ́n sàkbára min hù وهذا لا يستحق التكريم وأما من أهرج عن الحق gbogbo ẹni tó bá kọ́ ìtò lòdò kó mi bó ṣe kàga sí kíkò tí àwọn lòdò ọ̀tọ̀kọ̀gbà wọ̀tọ̀kọ̀gbà tó ṣe gbèraga ánùhù tí ó jẹ́ gbogbo nǹkan áàdà láyé sáì kí ṣùgbọ́n ìkírìm ilé ìkọ̀ ẹ̀ka máa kalẹ̀ ẹni ọ̀wọ̀ kọ́ ni da náà huwa lẹ́bi ahànà nafsa tó ń gan lọ́yẹ pẹ́lẹ́ ara rẹ̀ da sáì kí ìbá ààrẹ lẹ́ni pẹ̀lú nígbà 101 ọlọ́jọ́ kó yé wájú ká bá ìsàlàyé ẹ̀ lọ ọlọ́jọ́ ká jùlọ alójú ọlọ́ọ̀bá sánà nìkan kan wọlá àtàrí kẹyàmà wọlá Qur'an al-Karim wọlá la ilaha illallah assalamu alaikum wa rahmatullahi